Uh,

أشرف المرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله له أي مكان بإذن شاء الله تعالى لا تشاهدون تعم به تعم تعم من سورة الهجرة أفضل من سورة الشعراء لك آية أول تعم كثيرا في السنة آية أول يرجو الله سبحانه وتعالى تقصد nípa àdúgbò alóòkú tó ń fara ọ̀sán. nínú àlàyé tí ṣáájú ọmọ tí adájọ́ ìjọba kò ó ń jẹ́ lẹ́bí wà ní ìwà rí èyí máa ń padà. nínú òfin ìyá nípa ìwà rí máa ń padà ẹlẹ́yìn náà tó gba ìsìláàmù pé ọmọ ìlú ìwà rí padà. lóòkù nínú àgbà kò sí nínú ọwọ́ wọn àwọn olùkọ́ náà wọ́n ní olóògùn àlejòṣẹ̀lẹ̀ títí láti ìlú ọ̀sẹ̀ ọmọ lọ́dà ìjọ ìwọ̀ yìí bàbá ìwọ̀ yìí ló jẹ́ ààrà ó bí ìbọ̀rọ̀ yìí nínú àwọn ọmọ rẹ̀ tó bí ọ̀gbẹ́ni àárọ̀ àárọ̀ yìí òun ni bàbá fúnlé o nígbà tí àwọn nígbà tí ogun máa tó padà ṣaláìsí ọmọ yìí padà gbọ́dọ̀ áàbà tí ṣe bàbá ní wọn ìgbà wọn yìí ó túmọ̀ sí pé anábìwá ìgbà yìí ó ń jẹ́ ọmọ àyà ọmọ bàbá fún àwọn tí bàbá wọn bẹ áàbà azaro yìí ètò yìí àárọ̀ yìí ètò yìí anábọ̀ ìbọ̀rin ọlọ́ọ̀bà sùpánù ọ̀dọ̀ aláàtúndì yìí gẹ́gẹ́ bí ànábì ọlọ́run ọba ọjọ́ ìgbàgbé òdodo ẹni tó fún àgbà fún ọmọ ẹni yóò fọ àrùn nílùú kò tó jẹ́ fún ẹni wa ọ̀gbìn ìgbé ọ̀gbìn lè wà nínú àwọn tó gbàgbà fún àwọn ọmọ wọn ni wọn lọ wà ní ilẹ̀ láti nígbà tó bí pé àwọn kèké rí wọn dé sí wọn sì máa pọ láti bí àmẹjọ ìtàn yìí láti fi rí náà láti fi rí náà wọn fẹẹ fi rí tó nígbà tí àgbẹ̀bọ̀ ìbọn ní ìgbà ọlọ́run bá là á nílé ìṣe wọn ẹgbẹ́ ọba ìṣe àti fún wa nígbà tó hàn mọ́ ọba ní olùrẹ̀yà náà ó ní ìbáwọ̀ ní ẹ̀lẹ́ ní ara ìrọ̀ ọlọ́run ní wọ àrọ́ọ̀dù bí ìṣe ilẹ̀ fàjà tó ní àbí ọlọ́run ní ìṣe fún ọdá sánà jọ ìbọn ní àbúrúdá nígbà tí wọ́n fẹ́ tẹ̀sán wọ́n fẹ́ tara fún àwọn òǹkà tí a nílò ẹ̀rọ ẹ̀ tí ó ná tí a nílò ẹ̀rọ ẹ̀ tó fi wẹ́wẹ́ gẹ́gẹ́ bí àlàyé ṣe wá nínú ìlú sọ́ọ̀tù nàìjíríà gbogbo alámọ̀ ìtàgé nígbà tí wọ́n fẹ́ tẹ̀sán ànílò ẹ̀rọ ẹ̀ ṣe gbẹ́rà kúrò ní ilẹ̀ yìí níbi tó fi ń ṣe gbẹ́rà lọ ilẹ̀ ló ti pa lóògùn àrẹ ìtàlẹ́ àná sọ àwọn ọ̀pọ̀tọ̀ kọ̀ọ̀kan wọ́n ní ẹni lọ́wọ́ ìdọ̀rí tó wá ń pa lóògùn lásù pé kó máa lọ sí ìlú tàbí òòlù àti àmọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé nínú ìtàkì àwọn aráàlú wọn kò ní tó lórí ìgbòmọ́ra bẹ́ẹ̀ ìpàdé òòlù wà àmọ́ ọ̀rọ̀ ìpàdé òòlù àmọ́ ọ̀rọ̀ yìí ó jẹ́ ìlú tó wà ní ìyẹn ṣáà tó wà ní ẹ̀bá kan ní ìlú jọ́dá ìbẹ̀ ní àmàlù wa ló kó èyí sọlá ìbẹ̀rẹ̀ ti ṣayé wọn náà jẹ́ àfihàn ìwọ̀n ọ̀pọ̀ ṣùgbọ́n àwọn ọ̀pá àwọn àpẹẹrẹ tó ṣẹlẹ̀ tí àmàlù wa ló nígbà tí àwọn àmàlẹ́sọ wọn bá aláyé kúrò nígbà tí kábí ẹ̀sùn wa mo sọ̀rọ̀ kò ṣébíẹ́ ní àná àdúró sí àyà ìfàyè lẹ́yìn àtẹ̀síwájú lórí àyà ìjọba sọ̀rọ̀ lọ́dún wá sí mo sọ̀rọ̀ àárọ̀ láti ẹ̀ bá ń ṣe bí àwọn afárá tó máa bá wọn ní ìlú ìjà tó ń bí mẹ́rẹ́ ọlọ́pàá ní àwọn àjọ àdájọ́wájú wọ́n ti àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́n bá wọ́n tó wà nírọ́. bàbá wo ayà yìí àmì ìwà lóṣèlú ẹni ọlọ́wọ́n bá ló rántí àwọn ará sùkúù. Ìrànlọ́wọ́ ọmọ wa ìgbà tí ó sọ fún àlejò wa sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ àbí ọ̀sán. Ọlọ́ba ní fẹ́ẹ́ tẹ̀lé ọ̀hún olówó ti di ọ̀sẹ̀lì. Ọlọ́ni àwọn ìjọ olówó wọ́n pe àwọn àdúgbò ọlọ́run sọ̀rọ̀ nírọ̀. Ìpínlẹ̀ tí ẹni tó bá ti fi àmì sí kan tó bá ti tẹ̀lé nírọ̀ gbogbo àdúgbò ọlọ́run sọ̀rọ̀. Bí àwọn ìyàwó bí wọ́n ṣe gbàgbà fún àtúbà nípa rẹ̀ fẹ́ràn ìgbà bá wọn yọ àárín lọ ìjàpá. Bí àwọn ọ̀sánrọ́ báwọn tó ń ṣe gbàgbà fún àtúbà sọ́lọ̀ bọ́ọ̀lù alẹ́gbọ̀kẹ́là ìgbàjọ́ wọn sí àtúbà Lúìsà sí ànábìwá Ibrahim sí ànábìwá Mùsà tó jọ àwọn ànábì ọlọ́run pátá olùdí àtúbà Nítorí tí kéèyàn pe ànábì ọlọ́run àti nírọ̀ ìdájọ́ rẹ̀ sí yàtọ̀ ojú ọlọ́mọ sọ pé dáàmú fáwọn ètò lẹ́yìn àhàrẹ̀ kò sí ṣe káṣí òfin yà láàrin àwọn àmì ọlọ́mọ wa ayé ọlọ́run nígbà tí anábìyí wọn fún wa nínú ìdílé wọn nígbà tó ń sọ fún wa pé aláàtàtà tí ló ṣe ní tẹ̀ nípa ìrọ̀rùn wọn àìgbàgbọ́ ìwà àbàjẹ́ tẹ̀lé ṣe ẹ̀kọ́ nínú ọlọ́run ẹ̀dáwọ́ ń bẹ ẹ̀fọn ṣèṣe ọlọ́run ẹ̀dìnà sí ìtọ́tọ́nà ọ̀rọ̀ ọ̀fẹ́ aláàtàtà tí ló kọlù ní. lẹ́yìn àgbà ọlọ́run ọba nínú pọ̀lù yìí ó jẹ́ pé ìgbà tó náà bá pàṣẹ ṣe ìgbà tó náà bá ń tẹ ló ṣe ìṣe náà. ọlọ́ba náà wà lóṣù tó fi ní ìrẹ́kùn lọ sí ọ̀rọ̀ èyí tí mo bá ń sọ̀rọ̀ yìí ìjọ òṣìṣẹ́ ọlọ́run ọjọ́ òṣìṣẹ́ ń ṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba àmì ìkẹ́kùn obìnrin sọ ìpò òdòdó òjíṣẹ́ tó ṣe é fọkàn sẹ́ni ni òfin ṣòfò ọ́ ọlọ́bàá lọ́wọ́ ní iṣẹ́. Àdúgbò ọdún ti sọ fún akọ́kọ́tà lọ ẹ̀fá yọ ọlọ́run ọba wá àti ẹ̀rọ òní bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ ní àmẹ́bí ọlọ́run lọ́wọ́ ní ní. Thank you àgbọ̀ ọlọ́sùn tó mọ̀ pé wọ́n máa alòsùn ààrẹ òní ìpàdé iṣẹ́ náà bá tún jẹ́ fún yín bí òfin wá ẹ̀sán tẹ̀sán lọ́dọ̀ yín nínú àgbẹ̀lẹ̀ ilẹ̀ ààrẹ ìpínlẹ̀ ààrẹ ẹ̀sán ní ọlọ́run òkè eléyìí ẹ̀kọ́ wọn lọ sí àwọn tí wọ́n gbé fẹ́ ìjọ ọlọ́run ọba ìgbé oṣù ọlọ́run ọba oṣù tẹ̀sán wọn wáyé.

lẹ́sàn sí dáadáa ẹ̀fọn olùkíṣe dáadáa ọ̀dọ́ náà wà wà. Adúlá ló fọ àrùsọ̀rọ̀ wọn sọ àbàtò lọ sí ọ̀pọ̀rọ̀ ìrìn àrà. Omi tí ló fà á ló jẹ́ pé ọkùnrin ló ń wú ẹ ní ẹnu abáṣe nínú òru. Nítorí ẹni ọkùnrin tó máa fẹ́ obìnrin ọkùnrin àtọkùnrin ni wọ́n jọ ń láṣepọ̀ níbi ìpàdé ní àtàkùnrin àtọkùnrin nínú àárín kí ló fà á tó jẹ́ pé sẹ́yìn bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ọkùnrin lẹ́nu ṣe bẹ́ẹ̀ pẹ̀lú náà. من يعرف وتدعون ما خلق لكم ربكم kí ló bá tó yẹ kí ọkùnrin súnmọ́ ọkùnrin nínú òlò yìí tẹ wá fi kalẹ̀ àwọn tí ọmọ ọba dá fún yín nínú àwọn ìyàwó kí ló fà tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àǹtí ìjọ tó ti dẹ́rù gan rí tó ti takùtà ọlọ́run takùtà níbi ọwọ́. قالوا لئن لم تنته يا ọlọ́ba ni pọ́ọ̀lù ìyàlò àwọn àti ọ̀rẹ́ sọ rẹ ló lẹ́yìn lẹ́mùtàmùtàhì tó o bá fi ni wá àti tó o ṣe fún wa yìí tó o bá jáwọ́ látàkù nánà nílẹ̀ lọ́kọ̀ọ̀tì á padà lé ọ kúrò nílùú wa ní á padà lé ọ láàrin wa. ọ̀rẹ́ ìlú ìyá ìlú ìyá ìlú ọ̀rẹ́. Ànábì wa lóòótọ́ ayé sọ̀rọ̀ àwọn ọmọ pé ní ilé àmọ́ ilé fún bí náà sọ̀rọ̀ ni. Ẹni tẹ́ ń wo èyí tó dáná bí ọlọ́mọ bá ti tó tó kápẹ́ ìṣe yìí, wọ́n kó mi ní ẹ̀ra, ó bí mi nínú inú òdòdó bí. Ànábì wa lóòótọ́ sọ̀rọ̀ bí náà ti ní wàhálà ní bí náà. Olúwa làmí àti àwọn ènìyàn mi àti àwọn àdílé mi níbi iṣẹ́ mi táwọn ìwọ̀n ìbí ṣe tí àwọn náà bá dé ọlọ́run wà níbi ìyàtọ̀ kò jẹ wọn. bàbá jẹ́yìn àgùwà ẹ̀kúnwó ẹ̀dẹ̀rẹ̀ ọlọ́ba ní fáwọn ìṣẹ̀lẹ̀ náà àdúrà tí àmì wa ló ti ṣe ọlọ́run bá ní àwọn ọlọ́run ọba ìgbà àjà àdúrà rẹ̀ ebi kọ́ ọlọ́run ọba kó là pé fáwọn ìṣẹ̀lẹ̀ náà wà láàrin ọlọ́run alalú àti àwọn ará ilé ẹ̀ pátá. ìyá àdúrà wọn bí lẹ́yìn ìyàwó rẹ̀ ó jẹ́ arúgbó nìkan jẹlọgọ́ọ̀dù yìí nítorí ìjẹ́pọ̀ ńlá ni pé ó wà nínú àwọn tó wà nínú rẹ̀ bẹ́ẹ̀ bá rántí ní àwọn àtàlẹ́ fún akọ́ lọ́wọ́ pé wọ́n ń lo ẹ̀yẹ́kù ìnáwó rẹ̀ wọ́n ń lo ẹ̀yẹ́kù ìnáwó ẹ máa lọ wàlà yẹlẹ́jẹ́pù nínkum àhà ẹnì kẹkẹ nínú yín gbọdọ̀ wẹ̀ yìí ẹnì kẹkẹ nínú ẹ máa tó ti tọ́jú tọ́lọ́ sílẹ̀ sí wọn lọ nílẹ̀ ṣá. Olúwa ní ilà àdúgbò ṣẹ̀dọ̀ ọ̀sẹ̀ Ọlọ́pàá ní ìyàwó rẹ̀ ló jẹ́ arúgbó olópadà jẹ́ ní ipa ṣẹ̀dọ̀ ọ̀sẹ̀ yìí. Ó wà nínú àwọn tó bẹ́ẹ̀ jà, ó wà nínú àwọn tó bẹ́ẹ̀ pé wọ́n àtàwọn ìjọ rẹ̀ ti jáde bá wo àwọn àyà sí nínú sọ́ọ̀tù àṣàrọ̀ ọlọ́run àṣàlàyé fún wa pé anábíwá ló wà lórí ìṣọ̀lá àṣàrà ó ṣe gbìyànjú lórí àwọn èèyàn rẹ̀ ó ṣe wá tuntun fún wa pé kí wọ́n jáwọ́ níbi ìwà ẹ̀sẹ̀ tí wọ́n wù wọ́n ṣe pé wọ́n mọba wọ́n fa ìlànà tí ó dáa pàtàkì nígbà tó ti pé wò tọ́ ọlọ́run àṣàrà ọ̀tọ́lá ló ń sọ fún wa ẹ̀ka ayà àti ìbáyìí fájọlá mi tẹ̀lé nínú sọ̀rọ̀ tó ń ṣe nìyí. اللهم صل على محمد وعلى àṣìṣe ìdáàbò ẹ̀sí kan ìlú nìkan. ọlọ́run tó bá ti di abala kan nínú òun ìjáde kó níbẹ̀ ìjáde kó nínú ìlú ìdòdó àwọn ènìyàn rẹ̀. ṣàkóso tọrọ fi náà ti wàhálà ìlú nínú àmàlù olúwàlà ní àtàwọn èèyàn ní tí ìbálẹ́jọ́ bútù tí wọ́n ń ṣe tó bá dé ọlọ́run ní àwọn nínú gbígbà àdúrà ni lọ́wọ́ máa bá sọ pé òun là àwọn ará ilé ẹ̀ lọ́wọ́ pé sọ àṣírí bí áhàlì ètò àmì ẹ̀dẹ̀gẹ̀ àmàlà ìtàn sọ fún àmì ìwádìí pé máa yára wọ́n fi tàbẹ̀dọ́ àwọn ará ilé rẹ̀ ó yára lákòókò yìí nínú òru wàtẹ́bẹ̀ àdàbà ọ̀rọ̀. bí kébù gba àwọn èèyàn rẹ wà níwájú ìwọ̀n ń bọ̀ lẹ́yìn wọlé ayẹ̀lẹ́tẹ́fẹ́ lẹ́yìn tó mọ àhàdù. ẹnì kẹta yóò gbọdọ̀ wọn àwọn olùsọ̀kàmá ibi tẹ̀ ní ọ̀kẹ́. wàá mú bọ̀ ẹ̀yìn tó tó máa wọ wọn. ebi tọ́lọ̀ nǹkan yín láti kókè máa lọ. kó lè bàjẹ́ pé ìgbà yàrá fẹ́ sọ̀kalẹ̀ lórí àwọn àjọ yìí èyí ní ibi ní ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹni eré náà máa parẹ́ sọ̀rọ̀ ẹni eré máa bá parẹ́ lọ́lọ́run fi ní wàá mọ̀ ẹ́ ìtòkè ẹ máa lọ sí ká báyìí láṣẹ ànábi wa sọlọ lọ àwọn àyè ọ̀sánlá ànábi sọ fún wa nínú àdéhùn wa lọ́dọ̀ mọ́mọ́ sí i yàtọ̀ lẹ́yìn ní dáàbà فإذا wọ́n fẹ́ jẹ àkábà lónìí. Bàbá tí wàá bẹ̀rẹ̀ ìjà káńtó nípa ìyá gbogbo apá tó fa wọn. Yàrá ìṣẹ̀ wọn tún pé ìyàwó sí lọ́lọ́ kéèkọ̀ yóò sàtìlẹ̀ àwọn àlejò ìyá. Ìwọ òṣìṣẹ́ ọlọ́run báwo ni ọlọ́run ọbọ̀ ṣe ní ti ilẹ̀ lanu kó dé gbogbo wọn ni. Báwo ni wọ́n ṣe parun tó jẹ́ pé ilẹ̀ ó lanu yóò gbé wọn ní gbogbo ẹgbẹ́. Wà fí iná sọ àkókò wọn máa lè tà. Àwọn ẹlòmíì ti jẹ́ pé àwọn kan wá wòran àbọ̀tẹ̀ wá ta nǹkan fún wọn ní àwọn òkú láàrin wọn báwo làwọn oṣù parẹ́ náà wà ẹbí yóò sàkóso àwọn ẹni nígbà tẹ́lẹ̀ yìí fún ìrìnàjò àtúnà àlẹ́ ìgbà gbogbo apáta lọ́mọ òbó parẹ́ látẹ̀mí àkọ́kọ́ bẹ́ẹ̀ni ìgbẹ̀yìn wọn ọlọ́run bó yẹ wá sí àníyàn ìyàwó kọ́kọ́ tó bá ti tẹ̀ àwọn ó fún àti pé tí ọlọ́run bá gbé ibi bá gbé ẹni tó jẹ́ ni ọlọ́run jù tí ò bá ní ìdìnnà síbi tọ́lọ́run bá ti ń bínú ìdìnnà ọlọ́run bá ti ń lórí ti ní anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lórí kọ̀ fún wa láti máa wà níbi tí wọ́n bá ti dẹ́ṣẹ̀. ẹgbẹ́ náà sallallahu alaihi wasallam anábì kọ̀ fún wa láti dókòó sí àwùjọ àbí sí orí tábìlì táwa náà wà lórí tébù lórí dáínì tó jẹ́ tó ń pọ̀ tó àná. Gbogbo pé ìdínú ọlọ́run bá ń sọ̀kalẹ̀ láwọn tí wọ́n mọ̀ ìjìnlẹ̀ rẹ̀. Kò sí ìdínú ọlọ́run ọba yẹn tó bá dé tí a bá ṣe kò ń gbé ìdínú ọlọ́run láti fún yẹn ẹni tó wọn mú sí yẹn tó kàn ń wò wọn tiẹ̀ onú padà nípe nínú ìyọ́nà ọ̀rọ̀ sáà rẹ̀ kéle má bàa ṣẹlẹ̀ ọlọ́ba sọ fún àwọn àgbà lówó ìwà mùdù ọ̀ṣẹ́yẹ tó náà lórí wàlá yẹn tẹ́sí ní ìtùn tẹ́tẹ́ nínú yín ẹ̀ gbọ́dọ̀ máa wò yẹlẹyẹlẹ ẹ̀ gbọ́dọ̀ máa wò fún wòsì wàá mùdù ọ̀ṣẹ́yẹ tó ti náà lórí ibi tí wọ́n ومن جاء إليه ذلك ومن وقضينا إليه ذلك الأمر طلبني هو في وعي وهو كنت كان هو سبحانه وتعالى وجدكم láti ara iṣẹ́ táwọn màláìka mú wá fún òun fún níwáyé قضينا في هذه الآية بمعنى أوحينا القضاء هنا الوحي الله سبحانه وتعالى هو في رانشة هو في رانشة في أنجلوس يقول أرتشه ولم وضعهم لأن ذلك قضينا إليه ذلك الأمر في إسلام عمين يارب الله سبحانه وتعالى في الشيطان لا تنوات من شيء أن دابر هؤلاء محصور مصلحين ibi àwọn ẹni wọ̀nyí nígbà tí ó bá di àgbà gbogbo wọn pátá iná ìlú rẹ̀ nípa dáàbì àwòrán ìlànà tó mọ̀ sílẹ̀ yìí nígbà tí àwọn ẹni yìí wọ́n lè tọ́ wọn bá yóò lè parẹ́ níparẹ́ tó jẹ́ pé kò ní ìwé ìṣẹ̀kan náà lẹ́yìn wọn. ìparẹ́ tó jẹ́ pé kò ní sẹ́ni tẹ̀tẹ̀ tí ó là ẹni àkọ́kọ́ wọn àtẹni èyí wọn nínú ọlọ́run ọ̀bọ̀n parọ́. àwọn àkójúmọ̀ wọn sọ pé dábàrọ̀ ohun pé nìkan dàbọ̀rọ̀ àwọn nìkan ìdàkánà àfihàn fílmàtì ìdàkánà àfihàn fílmàtì ẹni tó wà lẹ́yìn àwọn èèyàn ẹni tí ó jẹ́ the last man standing ẹni wọ́n ń pè ní wa sọ̀rọ̀ yìí náà ti lé ìdá ẹni àwa fi ìránṣẹ́ àtúnrántí sí ànábìwá lóru ánìmẹ̀dáyà ti rọ̀ àwọn pé ẹni tó wà lẹ́yìn àwọn èèyàn yìí gẹ́gẹ́ bí wọn náà ti jẹ́ ẹni tó láàfin lẹ́yìn àwọn èèyàn jẹ lọ́sọ mùsùlùmí gbogbo wọn pátá láàwùjọ tẹ̀gbọ̀tẹ̀gbọ̀ tó bá ti di àṣùbá tó bá ti di àṣùbá sílẹ̀ bá ti mọ́ gbogbo wọn pátápátá òun ó yàní wàhálà wàhálà ìlànà lópin. أن قومك مستقصلون بالهلاك أن أخذهم إلا فلوسا تبدأ مرافقة ومن هو قالتي وإيه كما إلا فلوسا الله سبحانه وتعالى يقول في وقت ما جاء له لو كيا كيا ما جاد kó tó di pé lè wọ́n máa kó tó di pé òun ó yọ pípẹ́ tó òun bá ti yọ ورود العدو طالما ذكي إلا عدو طالما ذكي موعد إلا مصيبة طالما ذكي مصيبة يتعمل إلا مصيبة هناك إلا تيوسوا في مصيبة ودخل عليك إلا تيوم موعد في أحسنه يوم موعد فتنة ودخل عليك الله بأن وقضينا إليه بأديك الأمر الله بأن وفي عفة في أمد ولوث وعفة وقل وعيه ó ń sọ̀rọ̀ fún láti orí ahọ́n àwọn màláíkà àwọn màláíkà sọ̀rọ̀ náà wà pé àdínàbẹ́ àti bàbá àwọn pé àwọn ènìyàn yìí ẹni tó dúró jẹ́ ìlú wọn ti ń sọ pé kò sí ìlú ṣẹlẹ̀ ẹ má wọrí ẹ dúró ẹ má sá lọ gbogbo wọn pátá ọba bá ní bàbá tó gbogbo wọn ní àásù tẹlifíṣẹlò wọn sì lè ṣe èyí tó bá ti di pé ilẹ̀ ń má yàrá ìdá ilé náà sọ̀rọ̀ nígbà tí àṣìṣe ọ̀daràn dé lórí àwọn elédè lábá wọn bá fi àṣìṣe ìmáàna dákàlà ìṣọ̀ra àbí gẹ́gẹ́ bí wọn bá fi àǹjàdà ìmáàna dákàlà ìnájì kí wọn bá wọ ibi méjì ní àǹjàdà tó bá wọ ibi sàn kí wọn bá wọn ní àṣìṣe ولأن دابر أعمال مأثور مصر إذا قيل هو ما nígbà tí ẹ bá máa ń gbogbo wọn ó padà sí ẹ fa ìyẹn wọn ọdún yìí lẹnu náà ń rọrùn sí ìgbà àdàtì ọlọ́pàá ti pàṣẹ pé gbogbo wọn pátá ni wọ́n ti ní ipa fún àníwá àwọn eléyìí ayẹ ni ó jẹ́ pé àfọwọ́dà àdìmọ́mọ́ ìgbàgbọ́ rẹ̀ wọ́n mọ ọmọ ọ̀gá rẹ̀ kákọ̀ àwọn onítẹ̀síyọ̀ ní ilẹ̀ ọkọ̀ àdúgbò wọn gbé wọn lọ́kọ̀ pé ọ̀rọ̀ yẹn àtúnṣe láti orí àwọn màláìka àtúnṣe àwọn màláìka tí a ní tó wá lóòtù bíbí ọ̀rọ̀ àwọn ìjọ rẹ̀ ẹ̀ sọ̀rọ̀ jùlọ ilẹ̀ ayélujú ní ìgbà ìgbà ìgbàwọ̀ ayé àdámùnẹ̀ àmọ̀ lẹ́bi àmọ́rùnà ìfọ̀gbọ̀ nítorí wọn ṣe tó fẹ́ ṣe pẹ̀lú àwọn àjọ ànábìbò ẹlọ́wọ́n bá ti ṣe sọ́dọ̀ wá àgbà ọ̀nà àwọn yau ma ni rubu kuma na duwa ni ni rubu anna da bi ma يدل على أن قراءة صفات الله ثم إن دابر هؤلاء يعني أصلا ìdókòwò ní pé gbogbo wọn pátápátá láti ìpìlẹ̀ wọn màkúrún yẹnì mọ̀tò àsọ̀rọ̀ gbogbo wọn pátá lọ́wọ́ wọn bó pàtó mọ̀sùlùmí ìgbàdá ọ̀bà bàbá tó wà ṣùgbọ́n ìgbàdá yìí sọ fún wa Porque lembra que a uma jornada do adulto, lembra que nós temos aqui, ela vai em uma associação do adulto, uma malaika que todo mundo se chama na sala. Um chitã, lá com a dia o fim, lá tem que uma flora, ele a malaika chama de chitã do adulto. Veja como lá, trabalhando lá na sua perna, ela conseguiu o nome. Quando a malaika chama lá, como lá, ní àwòrán ṣàbá rẹ̀ ni wọ́n wá ní ọ̀dọ́ lọ́kù gbogbo wọn wọ́n jẹ́ ikú rẹwà púpọ̀ lọ́kùnrin. adẹ́sọ́ fún wa pé àwọn ọ̀dọ́ àdẹ́gbẹ̀wá lóhùn ẹni wọ́n máa ń ṣe ọlọ́nìgbẹ́ ọkùnrin ni wọ́n sọ fún un. náà wọ́n lọ bẹ́ aráàlú mẹ́rin náà sí reception nígbà tí àwọn ọmọ láyé sọ fún ẹ̀sọ́ ọlọ́run wájà áàlù mẹ́dínà àwọn aráàlú náà àwọn aráàlú ànájọwá lóò gbogbo wọn bá ń gbé dẹ́pẹ̀ṣẹ̀ ọ̀hún kálukú wọn bá fúnra wọn ní rògbò ìyàní yorùbá ṣe bá àbọ̀ ń bá àbọ̀ kálukú sọ pé àwọn tá à ń fẹ́ irú ọjà tá a fẹ́ àti rírọ ẹ̀ ọjà tá a fẹ́ kówó lè ti wọ̀lú. bìmánà eléyìí tó ń túmọ̀ sí pé àlìmọ́ mọ̀ sí ìdọ́sùn ọmọ ọ̀gá àgbà. wọ́n ti mọ̀ pé àwọn èèyàn mẹ́jọ wa ló àwọn aráàlú ló yẹ pẹ̀ṣẹ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí máa dúró wọ́n bẹ̀rẹ̀ sí máa yọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa tọ́ra wọn kú oríire ayé àlùmọ́dínà alẹ́sìn sí ìlà kan wọ́n ní màdínà nínú ayà wọn náà ní ìlú tí àtúntò wa ló tó dé tọ́pọ̀ àti orúkọ nílẹ̀ náà ṣàdéhùn yẹ pẹ̀ṣẹ̀ wọn èrò ìdùnnú kan fún wa wọn ní tìǹyẹ̀ ìbáṣẹ̀ bá àwọn bá a bá a. ṣùgbọ́n kí wọ́n kú oríire nítorí kí ni àbíyá àtẹlóòfin ọ̀sọ̀dá àtẹlóòfin àwọn àlejò tí anájú wa ló tún gbà àwọn àlejò tó rẹwà àwọn àlejò tí wọ́n yá yìí débi ojú wọn ó fanimọ́ra ojú wọn ó yá yìí wàkìdá ohun àlejò wọ́n ti wọ́n pé àwọn àlejò yìí àwọn ó ràgàbọ̀ wọn àwọn ó bàbá wa wọn láti ṣe ìgbàgbẹ́ pẹ̀lú. فذلك لقصده سيل الفاحشة ثم تنمي عن سيل أو نشيط فقالوا حتى وصلوا إلى بيت بيت ولي وعن ولي نظر فيما بعد ولي نظر فيما بعد نظر فيما بعد نظر فيما بعد نظر بعد pẹ̀lú ìdílé tẹ̀lé ìdòwò ìbò wọn wọn àti pàdé wọn. wọ́n wá wọ́n ìsọ́ra tó wọn wọ́n fẹ́ kí wọ́n sọ́ra kí ló sọ fún wa. Ọlọ́pàá yẹn ti wà lórí bàtà àwọn èèyàn rẹ̀. jẹ́rí pàdé. páyọ̀ ọlọ́run ọba wà lára tó ọ̀tọ̀ ẹ má ṣe nǹkan tí ó bá wọn àárín jẹ ẹ má ṣe nǹkan tí ó bá ànábì ọlọ́run ẹ má ṣe nǹkan tí ó bá ń jẹ. àfọwọ́ àgbàdo náà mi kò kẹ́kẹ́ ẹ̀sọ́ fún ọmọ ọ̀nà yóò fi bẹ̀rù tààrà wọn nínú àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́ọ̀bá fún wa ní ìrò àwọn tó jẹ́ pé ọkùnrin ni wọ́n náwọn rẹ̀ bàjá wà á náà jẹ́ àwọn mùsàlùsọ̀rọ̀ mùsàlùsọ̀rọ̀ yìí náà bí fárí sóbì bí wọ́n ṣe ní wọ́n tán wọlé lóòtù èyí wọ́n ti ń fúnra wọn nírò pé àwọn kọ́sọ́mà wà sí i wọ́n ti ń yọ̀ eléyìí ni nǹkan tó ṣẹlẹ̀ ní ara àwọn màláìka wọn mọ̀ fún àwọn màláìka làwọn rí nítorí àwọn màláìka yìí wọ́n wá ní àwòrán èèyàn wọ́n sì wá ní àwòrán tó rẹwà púpọ̀ gẹ́gẹ́ tó dé ìgbà tí àwọn obìnrin tí wọ́n ń do owó ìmúrasọ̀lá àti nígbà tí wọ́n rí àdúgbò ayéṣó tí wọ́n pè wọ́n pè ní màláyà. lẹ́yìn náà ni àwòrán sí àwọn ọ̀dọ́ ìdílé wa àwòrán sí màláyà ìdílé wa àwòrán ọ̀dọ́ tó rẹwà púpọ̀. lọ́dún wa ló fi wọ́n sọ fún àwọn ọ̀dọ́ pé ní àwọn ọ̀dọ́ ìdílé àwọn èèyàn mi yìí tọ́lá tó tọ̀ ọ̀rọ̀ ẹ mọ̀ tó mi sí ọmọ ẹ mọ̀ tó mi sí mi. واتقوا الله ولا تخزون ẹ̀ka yọ̀ ọlọ́mọ bá wàhálà tuntun ẹ má ṣe nǹkan tí ó jẹ́ ìdòwú tó kàn. nínú èdè lábá tó bá sọ pé alifadíyà alifadíyà òun náà ní gbogbo nǹkan tó jẹ́ pé téèyàn bá ṣe ẹni tá a ṣe fún yóò padà kó sí ìdòwú tó. òun náà níbo alóòtú tó sọ pé wàhálà tuntun mọ́tò tó ti di. nítorí pé àrùn ẹlẹ́gbọ̀gbẹ́ yóò máa jẹ́ nǹkan àbùkù àléébù lẹ́ni tí ń gbàlejò ìdá òsì ìlà àbúrò rẹ̀ tí wọ́n bá ṣe ìgbàgbẹ́ sí àwọn àlejò rẹ̀ ẹbí a máa ká omi lílà wọ́n bá dọ̀tí ẹ lójú àti bẹ́ẹ̀ ni ànábi wa ló kó fún ẹ pé òṣìṣẹ́ òṣìṣẹ́ nínú àdámọ́ tó dáa ó ń ṣe títa bá rí àlejò tẹ̀síìrì kálífẹ̀ẹ́ tó jẹ́ pé ilé yìí náà tẹ̀síìrì tàbá ní àwọn tàbá ní àwọn ọ̀rọ̀ tá a máa ń bára wa ṣe tó bá jẹ́ pé abúlé bá ti láre àlejò lójú à lójú àlejò ní ìgbà tó bá ti gbé àwọn láàrin ara wa ó lè fi ṣe ó láwọn àpárá tá a máa ń dá ìfún ara tá a ti lè ṣètò láàrin ara tá a bá ti níyàn pẹ̀lẹ́ nìyẹn ẹ má jẹ́ ká pè láwọn ọmọ tá a máa ń ṣe ìgbà tó ń sàrà eléyìí lè má dárí ní pàtàkì lára nínú ọ̀dọ́ àti ìrè. Wọ́n ní àlejò alóògùn aṣọ pé àwọn tẹ́ irú wọ̀nyí àlejò ni wọ́n à. Ẹ má dojú tì mí. Ẹ má tù mí láti rí. Ẹ má sọ mi ìgbẹ̀lì yẹ̀yẹ́ lójú wọn. Ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ nínú ayé àtẹ́gùn fi ọlọ́pàá ní kàkà sí àwọn èèyàn lọ́wọ́ lórí ìgbàdà wọ́n jọ fi lẹ́nu bọ́ọ̀lù wọn sọ wípé awọlẹ̀ mẹ́rin kàkà ẹ̀mí làárọ̀ ṣé mi ni tá a fi ń sọ fún ẹ àbíjẹta àbọ́dún yìí ni àbọ́dún tó lọ tá a sọ fún ẹ pé kó má máa gbàlejò mọ́ tá a fẹ́fẹ́ ń pọ̀ fún ẹ pé abẹ́rẹ́ àlejò yìí ló wá ní. yẹ́nì àwọn mẹ́nìláàkà àwọn mẹ́nìláàkà á ń tòbí ìfọ̀ àkàtà tá a fẹ́fẹ́ ń sọ fún ẹ pé kó má máa tó bá ti gbàlejò jẹ́ pé wọ́n wá kọ́kọ́ ànágbó wa ló ti pé káwé fún mi ká tó dá ni àbí àwé fún mi tó tó dá ni àtọmọ pé wá ìwọ nìkan ló ń sàmúlò ọlọ́run wa ìwọ nìkan ló máa ń tó ń pè ní ọ̀rọ̀ ọlọ́run tó ń sọ táàlì tó ọkùnrin bá wọ̀ lóye àwọn òkúta bá wà lọ. ànágbó wa ló máa ń pè kọ́ lóṣù wọn sí àwùlá ìbànẹ́ ṣé báwọn ọmọ mi bìnrin ni àwùlá ìbànẹ́ àwọn ọmọbìnrin mi ni nǹkan ti bàánù tẹ bá ní ìdìyàwó tẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ ṣe ẹ̀tọ́ lórí wọn ẹ máa fẹ́ àwọn ẹ ṣẹ̀tọ́ lórí wọn kẹ ẹ fẹ́ wọn ọkùnrin ògbọ́dọ̀ fọkùnrin nínú àbàjẹ́ tí ó dáa fẹ́ǹsì àfọ àgbà hábìbì nìkẹ́tì ẹ̀ wọ́n ní fa arṣadahum ila sabili wọ́n ní àyà yìí ń tọ́ka fún pé àdẹ́dùwà ló ó ń tọ́ka wọn sí àwọn obìnrin tó wà nínú àti wọ́n máa kọ́lá kọ́lá wọn lọ́pọ̀ òmìnira àwọn obìnrin tó náà bá dá fún àwọn ọkùnrin àwọn tó náà bá dá fún wọn nínú ìṣòro ìgbìmọ̀ba pété yẹn bá tẹ̀ ẹ̀rẹ́ súnmọ́ ó súnmọ́ obìnrin tó bá ti ṣẹ̀tọ́ lórí ẹ̀ ọmọ ìyá àmà ìwọ̀n òbí wọ́n ti di lè wọ́n ti fọ́nú wọ́n fọ́ra nípa tọ́lọ̀ ọ̀bà sùpánà àdáyàlá tó gbà lérò pẹ̀lú wa tọ́lọ̀ ọ̀bà pẹ̀lú wọn ṣe wọ́n máa tọ́ àkàrà ọ̀dún ìlú ní gbàyà rẹ̀. kódà àwọn olùkọ́ kan ró wípé nǹkan táwọn ń ṣe yìí àwọn fẹ́ pàṣẹ tòbi àwọn fẹ́ pa mùsíbà wọ́n fẹ́ pa àdánwò fún ara àti nǹkan tó jẹ wọn nínú rẹ̀ tó kú gbà tó bá kú dàgbà. ìṣàkóso ilé ìfi ìṣẹ̀lẹ̀ yìí ó fi hàn pé ó ń ṣẹlẹ̀ gbogbo ní ó ṣẹlẹ̀ ní àwọn àtúntò tó gbélẹ̀ sùn tí wọ́n dé lọ́sàn-án nígbà tí wọ́n dé lọ́sàn-án wọ́n fi gbogbo ojú ọ̀sán wọ́n fi pàdùkù lé ọlọ́ sọ fún àníkù wa ló pé wọ́n sọ wọn rẹ̀ gbogbo wàhálà tí wọ́n ń fà lójú ọ̀sán yìí tó bá dàpọ̀ òbí àwọn orúkẹ́ bá ti sùn ìwọ́n ti jáde tó ń lé lọ. bẹ́ẹ̀ ni ìjà sílẹ̀ ó bá ti má ṣílọ ọkà àdánwò kan wọn.

tí ò ṣe gbà náà tí ò ṣe bá sọ̀rọ̀ tó ló máa fi sọ́tún tó máa fi sọ́tún ọlọ́ba mú ìwà àmẹ́lì ìsẹ̀mí rẹ̀ àtura iná ńlábi ìsàkọ́sì wọ́n wà nínú ìkórira wọn iná ńlábi ìsàkọ́sì wọ́n wà nínú ìṣúná wọn tó dé pé àwọn náà wọ́n ń kórira bí ẹni tó tún fa wọn abẹ́rẹ́ náà tẹ̀síyẹ̀ wọ́n ní dọ́là àmọ̀ nínú àyà ìlú ọlọ́ba ti ṣe àkọlé anáwó ọ̀sán tí ọlọ́ba ti ìṣẹ̀ ní àìní ìfẹ́tọ̀ ọlọ́ba ti fura tí àwọn èèyàn yìí dín náà ń gbàgbé ìfàtọ́rọ́ ti bí mi wọ́n ti wà nínú ìgbóríra ẹ̀ṣẹ̀ yàmẹ̀hún lẹ́nu yẹta ọ̀tẹ̀ tó wọ́n kàn lọ wọ́n ń bọ̀ nínú ẹ̀ṣẹ̀ náà ni kò sí ọlọ́run fa àfọdẹ́tò ní sọ́yìnká ṣòfì ọlọ́run ìjáde ìjáde ṣe fún gbogbo wọn mọ́lẹ̀ mùsùlùmí nígbà tó rí pé àpò ṣòro nígbàgbọ́ ní ṣòro òun yíyọ òun ṣẹ̀gbọ́n ọba sùpánù àtọ́lá ti tàbí òun pé ìnà dáàbì ọ̀há rẹ̀ lẹ́yìn lọ́wọ́ tó mùsùlùmí gbogbo wọn pátá ni wọ́n parẹ́ yányá nígbà tí lè wà nígbà tí lè bá mọ́ta ọlọ́run fa àfọdẹ́tò ní sọ́yìnká ṣòfì bó ṣe ti pé ìgbé wá láti sánmà tó mú gbogbo wọn láti fìgbà tó ń yọ ọ̀rọ̀ yẹn. Ọlọ́run ìpamọ́ tó ṣe wọ́n, wọ́n ní pé gbogbo òkè ibẹ̀, ọlọ́run àgbègbè ẹ̀dùn rẹ̀, ibi tó gbàǹbẹ̀ níbi tó lọ rẹ̀ ó túmọ̀ sí wọ́n dojú nínú yẹn padà sílẹ̀ lẹ́yìn ìgbà tí ìjáde tó ti mọ́ wa. ọlọ́ba subhanahu wa ta'ala ọlọ́ba sọ pé Inna fi dhalika la ayatin ọlọ́run àǹtọ́nà àlẹ́yìn ìdárọ̀tà ní ìṣèṣèlè ọlọ́run àwa àrọ̀ òkúta àrọ̀ ìyà òkúta àrọ̀ ọdún wọn lórí. àrínú àwọn àfúnilọ̀tọ̀ sí wọ́n sọ pé àlẹ́kẹ̀dẹ́ àwọn tó lẹ́sìn jẹ́ níbi wọn náà ni wọ́n ní àlàfájà wọn náà ní àṣẹdí àlàfájà ọ̀ṣẹdí àṣẹdí ìdòmínà àlàfájà wàdọ́rọ̀ òkúta tó ní agbára òkúta lé lọ́wọ́ wa ń fi lù wọ́n sáyẹn kúrò mọ́lẹ̀ àkọ́wà ẹ̀kìrìmà الدين الفقير هذا الكتاب أقول سبحانه بيكي الله بعد بريكي نيوز الله بعد صلوا لا ملائكة يوم صلوا ìlú wọn parẹ́ lẹ́yìn ìgbà tí wọn parẹ́ tán ìlú wọn ọlọ́ba ẹ̀sìn wá ní kí àwọn aláìka náà gbé kan torí ẹ̀ pẹ̀lú ọlọ́ba ṣe lórí pẹ̀lú wọn. Thank you ọlọ́ba ní ìlànà ìdá àlìkalẹ̀ àyà ti lẹ́nu mọ̀tàlá ní ọlọ́ba ní ìfẹ́ tó ṣẹlẹ̀ yìí dájúdájú ó ń bẹ níbi tí ọlọ́run ọba ṣe bá wọn wí àyà àrísàmì àríkọ́dọ́ àríwòye lẹ́nu mọ̀tàlá ní gbogbo àwọn ọmọ jẹ́ àwọn ọmọ ìlú ìjìnlẹ̀ kí ni ìdí ìrònú jinlẹ̀ àti wọn bá lè ronú pé ọlọ́run ọba sùn ọba tí ó lágbára ní ìpìlẹ̀ tẹ̀lé bí kí ẹ ṣe tó bẹ́ẹ̀ náà ní ìyá rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe gbọ̀ngàn tó. yóò ní nàbí bẹ́ẹ̀ ní kẹlẹ̀ nínú ọ̀rọ̀ sí àdúgbò díẹ̀ ń bẹ̀ láti ṣàlàyé díẹ̀ nípa ìtàǹtẹ̀ ní nàìjíríà ọ̀tà àti àwọn ìran tí wọ́n pín sí àti ìdájọ́ lọ́ka tó lọ síbẹ̀ yẹn dábà wò sọ́mọ́rì ìtàn àmẹ́bẹ̀wà tó jù ọlọ́ba sùpánù ọ̀tàlá ọlọ́ba ti yàjẹ́ wọn nípa wípé ó rọ òkúta òkú bíríkì ọlọ́ba ọ̀rọ̀ bí wọn lórí ibi wọn ti parí pátá ẹni àkọ́kọ́ wọn ọlọ́ba ti là àmẹ́bẹ̀wà lóko àti àwọn ènìyàn rẹ̀ ló jẹ́ pé inú ìdájọ́ ọlọ́run ọba sùpánù ra ìdójú àwùjọ káwùjọ tí ọkùnrin àtọkùnrin wọn bá ti ń ṣe ẹ pé nígbà tá a sọ ní àná pé ìlú tó débi ìlú ìgbàgbọ́ àwọn tí wọ́n bá ń ṣe tí wọ́n bá ń pàṣípì anafẹ́ wọ́n fi wọ́n ṣe sódò ní abẹ́kọ̀ ọkùnrin tó ń bọ ọkùnrin lò níbi òkùnso rẹ̀ ẹ̀ náà pẹ̀lú sódò ní eléyìí ìyá ńlá ló wà fún ìṣọ́ ìṣepapọ̀ ọkùnrin àtọkùnrin ẹ̀ṣẹ̀ tó tóbi lẹ̀ nínú àwọn àyà tó ní hajj tó ní ìyàtọ̀ náà bá ti kalẹ̀ mẹ́lú wa sọ́nà bá wà ní wàsálà nínú àdìsá sílẹ̀ ìdùnnú àbá ọ̀gẹ̀ láàyè àdìsá wà lọ́dọ̀ mọ́ mùsùlùmí bí wà lọ́dọ̀ Abu Dawud lọ́dọ̀ máa jẹ anabi ni wọn máa wà bẹ̀ tó mọ́ òwe yàmàlà máa wà bẹ̀ tó mọ́ òwe yàmàlà àmàlà kọ́ fákìlì báyìí tí ẹ báyìí pàdé yìí pé ó bá ń ṣe irú ìṣe àwọn èèyàn lórí fákìlì báyìí àtẹni tí ń ṣe àtẹni tí wọ́n ń ṣe pẹ̀lú àméjèèjì wọ́n ti tẹ̀lé ikú ní kẹfà àtẹni tó ń ṣe àtẹni tó tẹ̀ra ẹ̀fà àwọn méjèèjì nínú ìdájọ́ ìṣẹ̀rí àwọn homosexuality ìdájọ́ rẹ̀ náà ní kò pàpẹ́ pàpà wọn. ìdílé sábà wo àwùjọ àwọn tí wọ́n fẹ́ra wọn ní àwùjọ ọ̀làjú ẹ̀sùn pé àwùjọ pàpẹ́ nígbà. débi wípé wọ́n tún ń proclose function tàbí wọ́n lè impose function lórí àwùjọ ayé táwọn bá sọ pé same sex marriage ti ọkùnrin àtọkùnrin wọ́n lè jọ máa ṣe obìnrin àti obìnrin wọ́n lè jọ máa ṣe wọ́n tún wá rí wọn bí àwùjọ tí òfin láì lọ́gbẹ́ tí a mọ̀ pé àwùjọ tí wọ́n ń pè ní àwùjọ tó fi ní láì wọ̀lá àwùjọ tó wà bá tó wọ̀ nítorí pé kò sí ṣe bí lítì kankan níbi ìtako ìgbésí ayé níbi ìtako ìlànà tọ́lọ̀ bá là kalẹ̀ ìgbésẹ̀ tọkùnrin àtọkùnrin bá jọ ń ṣe kí ló jáde ní kò sí tó jáde ní ìtẹ̀jú mùsíbà àrùn àdánwò àti ìmọ̀lọ́run tóbìnrin àti obìnrin bá jọ ń ṣe òfin tó dẹ́bi ń bẹ̀ sí ìdínú ọlọ́run ọba lọ. nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àgbékalẹ̀ rẹ̀ wò ní pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dá ọkùnrin fún obìnrin ó dá obìnrin ó dá fún ọkùnrin. wọ̀nyí àyàtì àǹkọ́lẹ̀kọ́lẹ́kùn kúsìkún àtúwàjọ. ọlọ́run ọba ó dá àwọn ìyàwó ó dá àwọn obìnrin fáwọn ọkùnrin wọ́n lè ṣèyàwó wọn lásìkò bá fọ́ tí má jẹ́ àbíbá tẹ̀. lẹ́yìn náà ló dá àwọn ọkùnrin fún obìnrin kán lè bá a sọkọ fún wọn tí má jẹ́ àbíbá tẹ̀. ìkú olórí ìlànà ọlọ́wọ́n ọba yìí ìkú olórí sẹ̀rọ́tò mùsàkínì ló jẹ́ pé ẹni tó bá ti dárú ọ̀ràn yìí nínú ṣẹ̀ríà Islam ìdájọ́ rẹ̀ náà ní kí wọ́n hadithu Abdullahi bin Abbas radiyallahu anhu. فنفسي ما وجدتموه يعني من علمتموه ẹ̀ńtẹ́ bá sì dí ẹ̀ múlẹ̀ pé yá àmàlà àmàlà fọ́mi ló tó bá ṣe irú nǹkan táwọn àjọ ànábì ló ti ṣe fákòlò lọ́ba ìlà wẹ́lmọ̀ ọ̀là nìyí ẹni tó ṣe àtẹni tí wọ́n ṣe pẹ̀lú àwọn méjèèjì tẹ̀ bá ká máa ànábì ní ẹgbà ẹni wọn. àwọn onímọ̀ fẹ́nu kò wípé yóò tẹ̀lé ní àlàkùnrin àlàkùnrin pé àwọn méjèèjì yìí gbogbo tó kó ṣẹlẹ̀ nípa látàwọn lórí ìṣẹ̀lẹ̀ àfún bẹ ìyapa díẹ̀ díẹ̀ ń bẹ nípa tó ọ̀nà òun ni wọ́n gbà pa wọn. àyínú àwọn onímọ̀ tí wọ́n sọ yí pé ọ̀nà tí wọ́n gbà pa wọn. òun náà ni kí wọ́n mú wọn sí ìsàlẹ̀ nìkan kán dè wọ́n mọ́bẹ̀ kán mọ́ àárọ̀ òjò òkúta lé wọn lórí látòkè kí àwọn kó lè bá a lé dòkè rọ́jùmọ̀ ẹni tó máa ń ṣe ìtàn sẹ́nu pé tí ọkùnrin tó ti márì àtọ́bìnrin tó ti márì tí wọ́n bá ṣe ìdìnnà kí n dàgbọ́ wọn ọ̀rọ̀ tó sọ wọn lóko. wọ́n ní ó yẹ kí ìyá tí wọ́n kó lé obìnrin náà sọ́fàbà tí wọ́n sọ bẹ́ẹ̀ pé kí ìyá àwọn tó bá jẹ́ homosexual kí ìyá tí wọ́n tó lé ju tàwọn tí wọ́n máa ṣe ìdìnnà òsílẹ̀ lọ pé kí wọ́n fi wọ́n sílẹ̀ lẹ́bi kan tàbí kí wọ́n ju wọn lẹ̀ lẹ̀ látòrí òkè kan ju wọn lẹ̀ tí wọ́n á fi òkò tẹ̀lé wọn nítorí pé irú ìran àyà yẹn òun náà ni ọlọ́ba fi jẹ àwọn aráàlú ṣàdó nígbà tí ìlú mọ́ ọba tó dé. láwọn míì nínú àwọn onímọ̀ wọ́n ní àwọn méjèèjì yìí nígbà ṣe fún wọn náà nítorí ìtàlẹ̀ àpá wọn tó bá wù náà olùdókòwò lè wọn lóko tó bá wù ó lè fi kẹta wọn lọ́nà míì tó bá fi wọn ìmọ̀ ṣùgbọ́n àlàyé káàlì gbogbo nítorí tó ṣẹlẹ̀ àwọn méjèèjì bàbá kámẹ́lẹ̀ nínú ìdájọ́ ṣẹ̀ríà ọ̀ràn yẹn ní kí sọ̀tàn àwọn ènìyàn nìbò àwọn ènìyàn nìbò tó bá jẹ́ aláṣẹ ìpínlẹ̀ sàríyà láti pa àwọn méjèèjì bákan náà kó sì jẹ́ pé àwọn méjèèjì yìí wọ́n pa wọ́n ní àwùjọ táwọn èèyàn náà fi mọ̀ pé ewé tó bá ṣe báyìí gẹ́gẹ́ bọ́lá wọn sọ wà ní ẹ̀ṣẹ̀ àti àbámúná ọ̀ọ́lù fàtìmínà ní táwọn èèyàn kan tán wà ní ìdí àjẹ wọn tó lè bàjẹ́ ìdìbò àwọn tó wọn náà lọ fẹ́ mọ́ náà yìí ló lànà àbúrò yìí bàbá wo àwùjọ wa lórúkọ freedom lórúkọ civilization àwọn nǹkan tí ìtọ́lọ́wọ́ bá tó bá kàtó ọmọ fún mi láwùjọ lẹ́yìn same sex marriage àwọn heritage civilization yorùbá tó bẹ̀rẹ̀ ìdìnnà ní àyíká gbogbo ọ̀kẹ́rẹ́ tí èèyàn bá dé inú odó èyí ò yẹ ẹranko tó ti ro alẹ́mọ̀ wípé àwùjọ káwà wà tó ṣe wẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ ní bí i two thousand and six mo wà ní Kánò mo wá ń kọjú ẹ lọ níbi àtúntò ìgbẹ́ ìjọ àbọ̀ lálẹ́ ẹni tí mo wá lọ òun wá sọ mi pé ṣé mo rí ibi tí wọ́n ti sọ yìí àrọ́nà mi méjì táwọn ọkọ̀ fẹ́ ṣe pàṣẹ ìtàn ìgbẹ́ ìtàn yọ ṣé mo rí ibi tí wọ́n ti sọ yìí pé àwọn bí wọ́n ti máa ń àwọn ọkùnrin àtọkùnrin àyè jẹ́ sábọ́ǹgẹ̀rì sábọ́ǹgẹ̀rì yẹn lè bẹ̀rẹ̀ níṣọ àwọn ọmọ Ìgbò àwọn ìbánidẹ́rẹ̀ ṣùgbọ́n Haúsá wọ́n bá fẹ́ ìgbàgbẹ́ ṣe àwọn òkú nínú òru fún wa ṣe ìgbàgbẹ́ láì. nítorí pé nínú ibi tó jẹ́ mọ̀nísípà níbi tó jẹ́ ìlú tí wọ́n fẹ́ kan àwọn tó jẹ́ Emirates tó gba àwọn ilé ẹ̀sìn ìjọba ìṣẹ̀lẹ̀. ìṣeṣe kéèyàn gbé ọtí gbé ọtí wá pa àrùn ìṣeṣe kẹ́ gbé ìyá tó wá pa àrùn. ó dà àwọn ọmọ dání sà àwọn ọmọ ìgboro àwọn ọmọ gáràjì tó jẹ́ pé àwọn náà ni wọ́n lọ mutí àwọn náà ni wọ́n lọ ṣèbàjẹ́ tí wọ́n bá ti fi sanbi foundation ilé ọtí lélẹ̀ ni ò ti lọ máa wó kílẹ̀ ní wọn. nítorí pé bí àwùjọ tí wọ́n bó ṣe rí wọn. lọ́tọ̀ ti bẹ́ àwọn tó bá ti yàwọ́ nínú wọn àwọn ó fi gbowó lẹ̀ wọ́n lọ fún gẹ̀rì. ẹgbẹ́ gẹ̀rì àlejò ló tẹ́lẹ̀ ìlú àwọn àlejò yẹ́gbó jẹ́ pé àwa náà fi sábó sábó wá níbi pé àwọn tí wọ́n kì í ṣe aráàlú ibi táwọn àlejò wọn lọ fún sábó gẹ̀rì. Sunibẹ̀ náà tó ń sọ mi pé kí n wo àwọn tó ń ṣe same sex marriage náà bẹ̀. Àyè náà fi ṣe sí ọ̀nà méjì ní different times nígbà ìlà ìwà ìlà ilé ọ̀rọ̀. wọ́n ṣe lè wà bẹ́ẹ̀ wọ̀. bákan náà ìgbé practically mo ti rí ẹ̀ tó jẹ́ pé ó gbé àwùjọ tó gbé bọ́ọ̀sì. Gẹ́gẹ́ ìgbà tó gbé sí àwùjọ mi tó gbé sí. Mọ́júmọ́ ọmọ yẹ́ ẹ̀sán lọ sùn lórí bẹ́ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí máa àtẹ́ǹtì àti ẹni tó wá jí ló wá pé dàda lọ sá wọn wá sọ pé mi ló wá pẹ ní ìgbà àti sáà náà wọn bá lọ ṣe báyìí lọ́sọ̀rọ̀ náà kọ́ ẹ̀sẹ̀ tó tóbi ọ̀nà tó tóbi ní ìfọ̀fẹ́ dáadáa báwo ni ẹ ti ṣí owó ọmọ ẹ̀ ẹ̀rọ tẹ̀ não kalẹ̀ fún àwọn ìṣẹ́ ọ̀rọ̀ ilé nǹkan yẹn ló ti fún káwọn bá sábà ní àwùjọ que láti ọ̀dọ́ ẹ̀ oníjọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn òṣìṣẹ́ nǹkan yìí padà sọ̀rọ̀ náà. ẹni ẹ plan láti lo bí ọ̀sẹ̀ méjì ní àwùjọ èyí tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ kẹta yẹn ló jẹ́ yẹn lọ. tí mo fi ń sọ̀rọ̀ yìí bọ̀dá yìí wá sí eré àyàn látara tó ṣẹlẹ̀ lọ́dún yìí. ilé ìjọ yìí nǹkan tó jẹ́ kan bàjẹ́ mi. ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ pàdé mi ló ti gba owó òkú yìí. ọlọ́ọ̀bà sọ̀tánù ọ̀tá Ànábì ní kóńdò kò mọ́ ìwà gbogbo ìṣòro náà ìyẹn. Eré ilé ayé ẹgbẹ́ ìdíkà ètò ilé ayé láti sọ àtìyá màmú fúnra wa àwọn ọmọ wa. Ibi tábà fi ọmọ sí ẹ̀díkà máa bẹ̀rẹ̀ sí ìwà. Ọlọ́run tó fi mú mọ́dúrásà ẹ̀díkà náà. Bébí àmọ́ tí wọ́n mú àmọ́ tó mọ míì tí ń gbé bọ̀ ní mọ́dúrásà bò míì. Àmọ́ orientation ní ìtọ́mọ yẹn gbé bọ̀. Tó fi mọ́ oríṣiríṣi nǹkan lẹ́kọ̀ọ́ burúkú làwọn ọmọ lè kọ́ láàrin ara wọn. ẹ imagine fọmọ kan nílò exposure yẹn níbi tó fi ń bọ̀ kó wá jẹ́ pé ó dé ní ìtọ́mọ èèyàn ní hotel wọ́n dẹ̀jọ́ ló di ọdún kan lọ́wọ́ jẹ́ pé àwọn tó bá jẹ́ nǹkan àgbàjẹ́ náà ẹ jẹ́ ká máa ṣàlàyé ẹ̀gbọ́n àwọn ọmọ wa ní pàtàkì lọ tí wọ́n bá ti di ìpín bàlágà lájẹ́ pé wọn tó dìbì náà ṣe dé ìwọ̀n bẹ́ẹ̀ náà ni ilé yìí náà tẹ́lẹ̀ o ibi tó tẹ̀sí máa ń bẹ̀rẹ̀ wọn náà ti ìwọ̀n ní fọkùnrin láti fún ìwọ̀n ọkùnrin dé nígbà yẹn kó rọ́jò ìlà àwọn ọ̀sọ̀kọ̀ àwọn ọkùnrin gbọdọ̀ wọ ìwọ̀n ọkùnrin wọlé mọ́ra ìlà àwọn ọ̀sùn mọ́ra obìnrin náà gbọdọ̀ wọ ìwọ̀n ọkùnrin wọlé ayọ́sí ò gbọdọ̀ dá sọ́kàn náà fúra tọkùnrin àtọkùnrin ní sùn náà wà ní òòrò àbí tó jẹ́ pé wọ́n dáwé àyìnfẹ́ ni wọ́n wọ̀ táwọn méjèèjì wá daṣọ náà kóra gbogbo àwọn àwọn àti ìdílé báyìí ló ti bẹ̀rẹ̀ lélẹ̀ àdìsí ilé ìlú jáde ìpínlẹ̀ ìpínlẹ̀ tẹ̀lé anábì wà láyé ti ọ̀rọ̀ ọ̀jọ̀ anábì ní ọkùnrin kan kò gbọdọ̀ dọ́ aṣọ kan mẹ́rin kóra pẹ̀lọ́pọ̀ àwọn onímọ̀ ní ìpínlẹ̀ ìlú pé ó jẹ́ pé aṣọ táwọn méjèèjì owó aṣọ tó tẹ́lẹ̀ aṣọ táwọn ọ̀sùn nítorí pé látara bẹ́ẹ̀ náà lè padà dé látàrí nítorí pé ètò dára púpọ̀ oníkéyè yà wò lójú ojú ọ̀nà jésù bá fi lè gbé ọ̀dọ̀ tọ́lọ̀ ní ẹ̀kọ́ sàmàgbà ọmọ ọmọ àlùfáà gbọ́dọ̀ lọ́mọkùnrin nílé àmọ̀ ṣe wà lókun àmọ̀ wọ́ tí wọn àmọ̀ sí èkó wọn tí òfin jésù yìí náà bàjẹ́ ló ti wọlé dáàmú kan àbẹ̀lọ́ba sùkánà ọ̀dàlá fún ọ̀la ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ọ̀ ó lè fi ìfẹ́ ọba tí a lè sọ yìí fún ọba tó jẹ fún ìsọ ìṣàlọ ọ̀tàlà tó bá ti ọ̀ṣẹ́ lọ́la á bẹ̀rẹ̀ níbi ìgbóná ọba bá pé nígbà tí ìdáyà ìṣẹ̀lẹ̀ àyà lẹ́nu ìtawàsílì kí ni fún ma ìtawàsílì nílẹ̀ ní àwọn ẹ̀kọ́ tó ti fara sí sábẹ́ rẹ̀ kálíbà máa fẹ́ sí afẹ́mẹ́nubà lọ́la tí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ bí ọdún méjì sẹ́yìn pẹ̀lú àǹtí kan tàbí alájà kan nílẹ̀ ìbàdàn yìí nípa ọ̀rọ̀ òṣè àpapọ̀ pátápapọ̀ ètò ìyẹn bá fẹ́ mọ̀ pé ọkùnrin kan bákan ló ṣe rí bí ẹ bá yẹ àtàǹpapọ̀ rẹ̀ wò tó bá jẹ́ tó báyìí látàǹpapọ̀ ọwọ́ ṣe rí àtàǹpapọ̀ ẹsẹ̀ ó lè tọ́ka sí irú nǹkan báyìí irú àwọn nǹkan báyìí náà àwọn kan tó wà nínú ìṣẹ̀lẹ̀ àti àǹtí ò farabalẹ̀ láti mọ̀ pé tá a bá ti ẹ̀ka nínú fẹ́ra kí ni ìdájọ́ ọlọ́run wà lórí ẹ̀ bá wọn fẹ́ẹ́ ní àwọn àti afẹ́fẹ́ ẹ̀ pé ó ṣeé ṣe kí ọkọ ní ìyànkó wá kó wá kí wọ́n fẹ́ wo bí ẹ̀sùn báyìí kí wọ́n fẹ́ fẹ́ rahma ó là ní òpè ó bí ẹni tẹ́lẹ̀ wọ̀ yẹn òjò bí ẹni tó tẹ́lẹ̀ pé ó là kàn mí. bẹ́ẹ̀ ni ó lè wá sí dáadáa pé ó lè kí mi dáadáa ní kí wọ́n wá lọ́dọ̀ sẹ́mi pé a fi nǹkan tá a rí a fi dá ìyẹn ni wọ́n pè àkàrà wá pè ní wọ́n pè ní àlùjọ́rọ́ pàtó àlùkọ́lùkẹ́ yìí bọ́ọ̀lù ń ṣe dá yẹn kò bí èèyàn tá a lè fún pé ìwà tó wẹ̀rẹ̀ ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbílẹ̀gbẹ́ mi náà ẹ̀ tẹ́rì débi ọ̀rọ̀ yìí tó wọ́n ẹni náà tó wà fíṣù ìyẹn hàn bẹ́ẹ̀ ni ọmọ ọ̀túbà ọmọ ọ̀túbà ló wà fíṣù àbẹ́ẹ̀kọ́ wọn lọ ṣùgbọ́n wọn mọ̀ wà lọ́sẹ̀ rẹ̀. nígbà míì tán bá ti tán bá ti dáwọ́ lọ́rọ̀ rẹ tó bá bẹ̀ wọn ìjọba rẹ̀ ẹ̀lú náà máa lè fi yẹ tẹ́bù náà ti yẹ táwọn nǹkan yẹn jọ bẹ̀. tó bá ti bẹ kí ni wọn bá ti ṣẹ̀rí àgbà láàyè bẹ̀ kí ni ìtàn ti jẹ́ pé ti ń ṣe ló máa túmọ̀ sí pé àti kó sínú ọ̀hún. وزنا في البيت إذا باقي ما تطيع ما تطلع كل من تفسير ثم نوع بعد تفسير لازم نبي كل تفسير لازم صاحب تفسير الشيء آه، إليه بدي أتوى على بيعي والأرسلين في ذلك الحياة من الأرسلين إن شاء الله أجيب يا عم الله تطلع في الجامعة أقول ما تسمعون التفسير وصلى الله وسلم وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته